nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́. yorùbá nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́. foreign nation fọwọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́ èyí tán fi wọ nation rẹwà jẹ́ ó tó gẹ́. foreign nation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ò fẹ́ ti ń bá wọn ṣe wọ́n ń lè ṣàn fọ́gọ́ta ọdún ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One Nation Fulani Nation ni a ò ṣe mọ́ Yorùbá Nation ni àwa ò fẹ́. ológo ń bọ́ ló forin asọ́dọ̀ ló ológo ni yorùbá a ò kó fò ṣe mọ́. foundation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ń fẹ́. bá mọ bí a ń rè a bí a ti wá èyí a ṣe foundation tó ká padà sílé. foundation fúlàní nation ni a ò ṣe mọ́ yorùbá nation ni àwa ń fẹ́. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àṣà wa ò ṣọ̀kan èdè wa ò ṣọ̀kan níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún ṣàkóso àpò ibi ni wọ́n fi ṣe. aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. ọjọ́ tí ń sàn tẹ́lẹ̀ kan tó so padà gùn kábàtà tó sọ wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ ìrẹ́jẹ yìí papọ̀ ju àwa ò ṣe mọ́. ọjọ́ tí ń sàn tó so pátá mi àpáta tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. ẹni fẹ̀sìn fúlàní lè máa bá wọn lọ ní tèmi àti ilé mi àti padà sílé o. ojú ti ń sọ tẹ́lẹ̀ kan tó so pátá mi àpáta tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó kẹta ó a ò bá ṣubú ṣeré ni àwa ò ṣe mọ́ yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. a ò bá ṣubú ṣeré ni àwa ò ṣe mọ́ yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. àtẹ̀ríba fún wọn tó wọ́n kó wa ń wọ́pọ̀ oko ẹrú tọ̀hún kó wá rí àwa ò lọ mọ́. àwọn bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́ yorùbá nation ló mọ ẹ̀yà gbé wá. a ti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan dára wọn ni wọ́n. lẹ́jẹ̀ ìbò tán fi láti pé kó kú a ò bí sórin mẹ́jà ò ká yá àtúkà. a ò bá ṣubú ṣeré rí àwa ò ṣe mọ́ Yorùbá nation lókun ẹ̀yà gbé wá. a ò ṣe one nation mọ́ a padà sílé tí Yorùbá nation ìlú olómìnira. a ò bá ṣubú ṣeré rí àwa. yorùbá nation ni àwọn kan ń takò èpè àólẹ níjà wọn ni mélèé sọ tẹ bá dẹrù fúlàní ẹ ti dáràn wọn á pa kísà sí gbogbo yín o. mo ń sọ̀rọ̀ pé yorùbá nation àfáà ń sọ̀rọ̀ pé yorùbá nation ẹlẹ́sìn mìíràn kígbe yorùbá nation àwọn aṣáájú kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí fúlàní ò lójú wọn rí bí bá gbalẹ̀ yìí ó ẹ̀ orógbó ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey wọ́n á gba bíbélì lọ. wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin bí bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọgbó àgbà tí ó kẹwù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. ó ṣe kínní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ Yorùbá nation ni kò ní lulẹ̀. professor Akíntóyè o oko nílò lẹ́yìn. yes ẹkúlé ẹkúlé ẹkúlé ẹkúlé ẹkúlé ẹkúlé ẹkúlé o <clears throat> ẹ̀yin ojúlówó ọmọ yorùbá mo kí yín ẹkúlé this is my logo this is my sign this is what i believe in ẹkúlé o ẹkú kó lè dáa gbogbo ẹ̀yin ojúlówó ọmọ yorùbá mo kí gbogbo yín pátápátá wípé ẹkú dédé àsìkò yìí ẹkú kó lè dáa o mo kí ẹ̀yin tí ẹ dúró lórí òtítọ́ àti lódodo mo dẹ̀ kẹ́yìn náà bẹ́ẹ̀ tí ẹ dúró sórí òtítọ́ àti òdodo gbogbo yín náà mo kí ìdílé kan lè mí gbàgbọ́ ní tèmi mo dẹ̀ fẹ́ máa sọ ní gbogbo ìgbà ọlọ́run á san fóníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ọlọ́run á san fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi èrè iṣẹ́ ọwọ́ mi ò ní gbà á èmi ni máa gbèrè iṣẹ́ ọwọ́ mi áìdà rere ni tàbí búburú it is not for you to judge that ìwọ kọ́ ni wàá sọ bẹ́ẹ̀ fẹ́ mi ọlọ́run ni iná ni ó sì jọ́ọ̀jì mi òun ló máa ṣe ìdájọ́ mi kì í ṣe ìwọ. now mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ọmọlúkà yín rèé o mo kí yín ẹ kú ilé o ẹ kú kó lè dáa ẹ kú kó má bàjẹ́ <laughs> yes bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ jẹ́ kí n máa rí kọ́mẹ̀ntì yín ẹ máa comment ẹ máa like ẹ máa love ẹ máa share bẹ́ẹ̀ bá fẹ́ ni o nàmbà fẹ́ kì í ṣe nàmbà túláàsì àfi dandan lè fún yín tó bá wù yín ẹ ṣí ẹ ẹ pé bó bá sì wù yín ẹ wo mò ń ṣètò lọ́wọ́ màá pè yín tí bá parí màá pè yín tí bá ṣe tán mò ń ṣe program lọ́wọ́ tí mo bá sọ yí pé ká ẹ pín fún àǹfààní gbogbo wa náà ni kì í sì kú ṣe pé èmi fún tara mi rárá ẹ wọlé ẹ share ẹ comment ẹ like ẹ love either facebook lẹ ti ń wò wá or youtube anywhere tí ìbá jẹ́ tẹ́ ti ń wò wá mo fẹ́ kẹ́ ẹ pín ètò náà bó ti tọ́ àti bó ti yẹ. mo wá kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá lẹ́ẹ̀kan sí i ní àná ó ní ètò tí mo bá wá ní àná ètò tí mo bá wá ní ti ti òtítọ́ ẹ jọ̀ọ́ fún mi ní ìṣẹ́jú kan. àlejò tí mo bá wá gẹ́gẹ́ bí mo ṣe sọ àná mo ṣe àwọn àlàyé kéékèèké kan ṣé ẹ rí bí mo ṣe wà yìí wọn ò kì í tírẹ̀tì mi o mo lè lójo ọ̀nà tí mo dẹ̀ lójo ojú pé nǹkan ò kì í pẹ́ sún mi nǹkan tó bá ti ń ní agbára tó ti ń ní agbára ju bó ṣe yẹ lọ lọ́dọ̀ tèmi a máa sún mi ní kíákíá at the same time mi kì í ṣe ojo o tí mo bá rọra ń pretend bí ojo mo ń ṣe bẹ́ẹ̀ nítorí pé mo mọ rírì pé kéèyàn fi sùúrù rìnrìn àjò ni ìyẹn ni òwe Yorùbá kan tó sọ wípé yíyọ gínígíní ọlọ́gìnì tojokọ ẹnu ló ń sá fún tí mo bá ń rọra ń ṣe gínígíní tí mò ń ṣe gìnìgìnì mò ń sá fún ẹnu nìyí kò sí anybody àyálà yálà yakú anybody tani mo ṣe búburú sábẹ́ òun nínú ọ̀rọ̀ yorùbá nation yìí ní tiẹ̀ ni pé kó o jáde kó o sọ ọ́ tó o bá fi fi pamọ́ tó ló fi pamọ́ ìwọ lọ́lọ́run máa jẹ níyà àṣírí tí mo ṣe sí ẹ lọ́wọ́ búburú tí mo ṣe pamọ́ yẹn tó o bá bọ́ síta kó sọ ìwọ gangan lọ́lọ́run á jẹ níyà ó sàn kó sọ lórí mi gan lè ṣe ó ṣeé ṣe kémi gan má mọ̀ pé búburú ni mo dẹ̀ ń ṣe yìí o ó ṣeé ṣe so ọkàn mi mọ́ mò ń sọ mò ń tún sọ tẹ́ bá sọ pé gbà ó wù yín tẹ́ fún mi ni àjẹmọ́nú mi ni ó wù ẹ́ mi mi ò ní gbé gbá bára mi dọ́dọ̀ ẹ tó o bá fún mi ìṣẹ̀dá mi appreciate ẹ̀ mi fúnra mi gan appreciate ẹ̀ kì í ṣe pé náà máa tírẹ̀tì mi ó jẹ lọ́dọ̀ ẹnìkan ó ṣe ó jẹ po ẹ wo màmá tẹ́ ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ mọ ẹni tí ìwọ ó mọ̀ pé ìwọ ni mò ń bá sọ̀rọ̀ ẹ má ẹ má tọ́ mi o ẹ má tọ́ mi ni mo sọ tẹ́ ẹ bá tẹ ọkà mi nírù mọ́lẹ̀ màá fọhùn bí ṣe bèbí àbẹ ọmọdé ọmọ àná lẹ pé wọ́n lè jẹ́ ọmọdé lọ́dọ̀ yìí o ṣùgbọ́n sọ́jà tó bí mi ni mo ga débi tí mo dé náà ni ojú tèmi náà ti rí díẹ̀. ẹ ojú tèmi náà rí díẹ̀ mi èyí tèmi náà ń ṣe kókó kí sọjọ́ kan bí mi mo débi tí mo dé iná kí ló dé ẹ wá ń tẹ́tì èmi ẹ̀ halẹ̀ mọ́ èmi ọ̀pọ̀ lórí pé kí ni mo sọ máìdì mi fún yín ṣé mo bú ọdẹ tèrè ni mi ò tí ì sọ̀rọ̀ mo fi gbogbo ohun tí mo ní láyé búra fún yín ọ̀rọ̀ wà mi ò sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ mi ò sọ̀rọ̀ torí pé mo sì dúró lórí pé mo gbàgbọ́ nínú ìrìn àjò Yorùbá nation ṣùgbọ́n mo sì dúró lórí èyí pé ẹnikẹ́ni tó bá wà nínú òkùnkùn tó tafà sínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Yorùbá Ọlọ́run máa tú àṣírí ẹ̀ ní Ọlọ́run máa yẹ̀yẹ́ ẹ̀ pátápátá ni tí ò ní mú jẹ Ọlọ́run á yẹ̀yẹ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ kò ní mú jẹ láyé àti ọ̀run Ọlọ́run tó dá ayé tó dá ilẹ̀ Yorùbá àkúkú mọ bá a ṣe bára wa ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ ìtàn lẹ́ni ìtàn àrọ́bá àrọ́bá àrọ́bá lẹ́gbọ́ ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ṣe bára yín nínú ilẹ̀ Yorùbá yìí Ọlọ́run ló ṣe é ogun Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ogun Ọlọ́run ni kì í ṣe kì í ṣe agbára ẹ kì í ṣe bímọ ṣe ẹ. so n tí mo fẹ́ kí gbogbo wa ká mọ̀ dájú nìyẹn ẹ lè halẹ̀ mọ́ mi ẹ lè tírẹ̀tì mi ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ kíní kan yìí pé ọmọlúkàlẹ̀ ń bá sọ̀rọ̀ mi ń ṣe ọlọ́run mi ń ṣe áńgẹ́lì èèyàn ni mí bọ́lá ọ̀dẹ̀ ṣe dá mi ó fún mi ní ọpọlọ onígbà ìwọ̀nba so ìwọ̀nba tí mo ní mò ń lò ó mo dẹ̀ fi ń bá iṣẹ́ ìhìnrere yẹn mo fi ń bá a lọ. ẹ máa bá mi kọ́mẹ́ǹtì sí ẹ Why must you come to my compound? You can't. ẹ má i received a message. so gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ ẹnikẹ́ni ò lè halẹ̀ mọ́ Ọmọlúkà tí mo bá ṣe búburú sábẹ́ èmi mo máa ń sọ ọmọ àgbàlẹ̀ mi wọ́n kọ́ mi mo kọ́ra mi tí mo bá tí àṣírí bá wà ní ọwọ́ tèmi bọ̀dá bọ̀dá Basido Abbas tó o bá pè mí tó o sọ àṣírí sí mi ní ọwọ́ pé báyìí ni tàmọ̀dúrí tàbí báyìí ló ṣe jẹ́ tí mo bá rí i pé ọ̀rọ̀ tó o sọ fún mi ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò yẹ kó jáde síta ni believe me mi ò ní ever and ever mi ò ní sọ jáde láéláé ọ̀gá ẹ̀ má pè mí ẹ jọ̀ọ́ náà ẹ jẹ́ kí n parí prógrámù mi náà ẹ jọ̀ọ́ má pè mí ẹ jọ̀ọ́. bó o bá pàṣírí ẹ sọ́wọ́ mi èmi ò ní bá ẹ tú most especially tí n bá rí ọ̀rọ̀ ọ̀hún tí mo rí pé ọ̀rọ̀ tó lè dájọ́ pọnyán rìn lẹ̀ ni I will never say it bọ́lọ́run ṣe dá èmi nìyẹn ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ threat èmi mo máa ń dẹ́pẹ̀ bẹ́ẹ̀ torí pé mo sọ̀rọ̀ ẹ̀ wá ń threat èmi ẹ̀ láti rí onítìrí lọ́tú tó bá tún yẹn ló dáa tó bá ṣe ló ṣe gbá màmá ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ fi bẹ́ẹ̀ lẹ̀ ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀ mo bẹ̀ nítorí tọ́lọ́run because àpọ́nlé là ń fúnra wa o àfi sọ pé ẹ jẹ́ ìyá wa o ó pọ́n yín lé màmá bọ̀tí bí tẹ́ bá ọ̀rọ̀ dé ẹ jẹ́ ká jẹ́ ká ẹ má ẹ má tọ́ mi ẹ jọ ẹ jẹ́ kó mọ bẹ́ẹ̀ ètò tí mo ṣe ẹni tó bá wò ó ọlọ́gbọ́n ló máa yé ọ̀mọ̀ràn ló dẹ̀ máa mọ̀ bí ìkúkú bó ní tìlú ọ̀pọ̀ gbogbo evidence àwọn ọ̀rọ̀ tí mo ní dání àwọn ẹ̀rí tí mo ní mi ò ní sọ̀rọ̀ ọlọ́run ló mẹjọ́ dá. ilẹ̀ ta ni mo gbà láì sanwó ọmọ ta ni mo gbà tọ́ o síbẹ̀síbẹ̀ o ẹ̀ ń robi sí mi o olúwa o ló mẹjọ ń dá olúwa o ló mẹjọ ń dá a sọ fún ọmọlúkà ọmọ níyì lórúkọ mi ẹ̀yin tẹ́ bá fẹ́ lò ẹ lò kò gbọ́ it doesn't matter ọlọ́run lálágbára ọmọ nìyí á san fún mi bí iṣẹ́ ọwọ́ mi á san fún ẹ o á san fún onítìrí o bí iṣẹ́ ọwọ́ rẹ o olúwa o ló mẹjọ ń dá. ọlọ́run á ṣèdájọ́ everybody adájọ́ mi adájọ́ yín adájọ́ onítìrí kàkà kẹ́yìn ọmọ yorùbá kẹ́ ẹ ṣí ojú yín sílẹ̀ ọ̀tọ̀ níbi tọkàn yín wà ẹ wá gbọ́ ibẹ̀ kọ́ ni mo wá fún lẹ́ni ọ̀rọ̀ bàbá Akíntóyè ni mo torí ẹ̀ wá àtolóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. ǹlẹ́ o Sunday ọmọ Adéyẹmọ a kì í mọ̀ ọ́ rìn kórí má jì o ìwọ náà ṣe àwọn àṣìṣe mi ò wá mi ò dá ẹ lẹ́bi o mo fẹ́ mo fẹ́ tọ́ka sí àwọn ibi tẹ́ ti ṣe àṣìṣe ni o káyìn gan lè mọ̀ pé ẹ wà lára àwọn tó fa gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí o àṣìṣe tẹ́ ẹ ṣe kì í ṣe torí irọ́ tán pamọ́ yín o pé wọ́n náà gbowó fún yín wọ́n ṣe bá wọn ṣàwo o ṣùgbọ́n ẹ̀yin lẹ fàyè lẹ̀ tó fi lè máa pa oríṣiríṣi irọ́ yẹn mọ́ ẹ ọmọdé yẹn mọ́ ẹ̀yin lẹ pààyè lẹ̀ tí ẹni tí ò tó ẹ ní gbogbo ọ̀nà tó fi máa sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà tó fi lè máa sọ sí ẹ. ọmọdé yẹn mọ níwọ̀nba tèmi súnmọ́ ẹ mo stọ́dì ẹ dáadáa mo dẹ̀ mọ àwọn ibi tó o kù sí èèyàn ò kì í dáa tán èmi bí mo ṣe wà yìí ibi tí mo kù sí mo mọ̀ mo dẹ̀ lè má mọ gbogbo ẹ̀ tán kó jẹ́ àwọn míì láàárín lára mi pé ibi báyìí ni lágbájá kù sí tó bá dẹ̀ nífẹ̀ẹ́ wàá mọ́nẹ̀jì ẹ pẹ̀lú gbogbo ibi tó bá kù sí yẹn ni. ọmọ adéyẹmọ èmi ń sọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ lè má mọ̀ Ọlọ́run lo Sunday Ìgbòho fún ìran Yorùbá ni kì í ṣe ẹni tó yẹ kí ìran Yorùbá wọ́ nílẹ̀ Sunday gbá mi o wọn bá kó sọ́jọ́ orí ẹ jù mí lọ dáadáa tá a bá kó sí pé èèyàn mọ ènìyàn ó jù mí lọ dáadáa tá a bá kó sí pé èèyàn ní owó lọ́wọ́ ó jù mí lọ dáadáa ọmọdé yẹn mọ ṣùgbọ́n mo fẹ́ sọ àwọn òdodo ọ̀rọ̀ fún yín lọ́títọ́ àti òdodo pẹ́pẹ́ yọmọ Yorùbá mo sọ fún yín lánàá èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìyá onítìrí pè mí nígbà tó fẹ́ wọnú yorùbá nation true yorùbá tòótọ́ ẹ̀yin tẹ́ bá mọ yorùbá tòótọ́ ẹ̀ mọ̀ dáadáa mo pè mí ibi gbàgbọ́ tèmi ni wípé anybody tó bá ṣáà ti bá mi sọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú yorùbá nation tí mo bá ti rí inú mi máa ń dùn ni mo máa ń gbà tayọ̀tayọ̀ ni ẹ̀kọ́ ni mo kọ́ yẹn o tẹ́lómi ìbá ń bọ̀ kó yá mu pé màá screen yẹn màá yẹ̀ ẹ́ wò for months kí tó lè sọ pé bóyá o mí nìyẹn lóòótọ́ i have learned ọmọ adéyẹmọ nígbà tó pè mí tó dé mo connect ẹ mọ bàbá akíntóyè mú àwọn màmá wa kan tí wọ́n bá ṣiṣẹ́ àwọn màmá ẹ bá ti ẹ̀yin ọmọ yòó ẹ bá ti ń gbọ́ sísítà mi sísítà mi àwọn tí màmá yẹn ń pè ní sísítà mi èmi ọmọ lúkà ni mo connect onítìrí mọ́ gbogbo wọn ṣe bọ́ onítìrí wà láyé ẹ jẹ́ kó jáde kó sọ pé irọ́ ni mo pa olóyè nígbà tí wàhálà yìí bẹ̀rẹ̀ màmá ń sọ̀rọ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ jọ máa ń sọ̀rọ̀ àwọn ibi tẹ́ ti ṣe àṣìṣe ni mo ń sọ fún yìí o tó bá máa sọ̀rọ̀ àálẹ̀ mi àti olóyè ń sọ̀rọ̀ màmá dẹ̀ ni onítìrí ò pè dàrẹ́ tìrí kó sọ pé olóyè ìwọ ni mò ń bá sọ̀rọ̀ á pe ọ̀rẹ́ wa kan ẹ̀gbọ́n wa kan aláàánú wa á pè é ìyẹn láwá kọ̀nẹ́tì mọ́tà fi bá ẹ sọ̀rọ̀ ẹ fi ìgbà kankan ní one on one conversation rí kò sí olóyè àlàyé tó dẹ̀ ṣe ni pé anytime tẹ́ bá ti ní conversation tẹ́ ti ń sọ̀rọ̀ yẹn lọ tẹ́ bá ti gbìyànjú pé kó ìfọ́ọ̀mù bàbá tàbí kó gbé bàbá wọlé ìyá onítìrí á jáde kúrò nínú kọ́ yẹn torí pé kí ni kò fẹ́ bá bàbá sọ̀rọ̀ olóyè ẹ̀yin fúnra yín dẹ̀ mọ̀ ń gbà yẹn wípé ntí onítìrí bá fẹ́ kẹ́ ẹ gbọ́ ntó fẹ́ kẹ́ ẹ mọ̀ ló máa ń gbé wá sọ̀dọ̀ yín wá sọ fún yín ṣùgbọ́n tó bá máa jáde lórí sóyẹ kó rí bẹ́ẹ̀ á sọ fún yín á ní olóyè mọ̀ sí ó mọ gbogbo bá a ṣe ń rìn olóyè ẹ̀yin lẹ ti fà á ìbẹ̀rẹ̀ yẹn lè bá ti rọra jẹ́ kó mọ̀ pé tó bá ti mọ̀ pé ọ̀rẹ́dì àti bá bàbá ṣe papọ̀ yọ̀ǹda mi yọ̀ǹda mi awítàwí ẹ̀yin kan bẹ́ẹ̀ sí ní wá dìde ẹ bẹ́ẹ̀ sí ní pariwo ṣèbó lóye mọ̀ sí ṣèbó ṣe gbá ṣèbó ṣe àwo ọmọ yorùbá ni gbogbo wa yorùbá tẹ́ ẹ bá sọ fún mi pé kí n ṣe nǹkan kan tí n bá rí wípé mi ò lè ṣe nǹkan yẹn tó ẹ̀dẹ̀ jẹ́ onítìjú mi màá sọ fún yín pé mo ti gbọ́ ìtìjú yín tí mo ní kò ní lè jẹ́ kí n sọ fún yín pé mi ò ní lè ṣe é ṣùgbọ́n màá sọ fún yín pé mo gbọ́ mo tipátipá yẹn máa lọ sápamọ́ ni mi ò ní ṣe mi ò ní ṣe nǹkan yẹn ìdí tí mi ì fi lè ṣe ni pé ọ̀nà normal ground ó yẹ kí n sọ fún yín pé mi ò lè ṣe o ṣùgbọ́n torí pé mo ń tijú yín ìtò ṣe ọmọdé yẹn mọ́ nìyẹn ìgbà tó lọ gbé ìwé declaration lé lọ́wọ́ pé kó lọ kà á pé kó lọ ṣiṣẹ́ lé lórí kó transform kó translate ó yẹ kó olóyè ó yẹ kó sọ fún wọn níbẹ̀ yìí pé ìní lè ṣiṣẹ́ tẹ́ ẹ mi yìí o ṣùgbọ́n torí pé ó tijú onítìrí ó tijú ọ̀rẹ́ wa tó jẹ́ alàgàtà tọ́jọ́ máa ń sọ̀rọ̀ ó ẹnìyẹn jẹ́ bí aláàánú sọlóyè ó ti yí ẹ̀yin ọmọ Yorùbá ó tijú ẹ̀ kàkà kó lóye sòtítọ́ mbẹ̀ ó kọ̀ kò sọ ó fi tìjú ó fi kárùn kò ká èmi èmi sọ ọ́ ẹni tó bá wù gbé ìbọn wá kó yìn bọ̀tẹ̀ mi dúró lórí òtítọ́ pé ọlọ́run máa fi ojú òtítọ́ hàn láìpẹ́ bí wọ́n bá lọ lógún ọdún òótọ́ á ba ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ti skáàmù yẹn la ojú yín fọ́ọ̀tì ni mo sọ fún yín wọ́n ti skáàmù yín. Ìgbòho ó fi tìjú ó fi kárùn ó wá di ẹni tí wọ́n sọ di oníyẹ̀yẹ́ èmi ò wá láti praise Ìgbòho ọlọ́run ló sọ èso iṣẹ́ ọwọ́ ẹ̀dá fún ẹ̀dá ṣùgbọ́n Sunday ọmọdé òun náà láwọn àṣìṣe yẹn o mo dẹ̀ ti sọ mo ti analyse ẹ̀ fún kó mọ̀ sẹ́yìn kó mọ̀ kó tètè mọ̀ pé òótọ́ lòun ṣe mistake yẹn tó bá jó lóore mi tó bá ní kí n kọwọ́ sínú màá sọ fún ẹ pé mi ò ní kọwọ́ mi síná mo lè tíjú ẹ o kí n pretend bẹ́ẹ̀ ni pé mo fẹ́ kì í sí ṣùgbọ́n tó bá ti gbójú kúrò màá sáré gbọ́wọ́ mi pamọ́ mi ò ní gbé sí mọ́ ìdí tí mo ṣe pretend lákọ̀ọ́kọ́ ni pé mo bu iyì fún ẹ mo bu ọ̀wọ̀ fún ẹ mo tijú ẹ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. olóyè ó yẹ kẹ́ ti sọ máìdí yín láti bẹ̀rẹ̀ pé tó o bá ti lè bá bàbá ṣe èmi gan ò rẹ́dí o. àwọn àṣìṣe yín nìyẹn o ẹ̀yin kan wá kóra jọ ẹ wá bẹ̀rẹ̀ sí ní insult Ìgbòho tí Ìgbòho bá fomi jẹ́ ojú ṣépè fún yín ó máa mọ yín bí ò ṣépè fún yín gan kó jókòó lásán kó máa wòran ìṣẹ̀dá yà jà fún yín abà yín jà àwa pè lóríṣiríṣi orúkọ Sammy ọlọ́run ló lò ẹ́ fún ìran Yorùbá ní tó bá wọ anybody ní kó tàn sí ẹ̀ sí I have a special program for you ọmọ yorùbá mọ rírì ń tẹ́ ẹ ṣe ṣùgbọ́n dùn mí wípé you are blind because of ìfẹ́ tó ní sí ìran yorùbá ó di ojú yín kò jẹ́ kẹ́ ẹ tiẹ̀ fẹ́ rí òtítọ́ you don't want to think twice my brother you love to see that yorùbá nation dúró to an essence tó jẹ́ pé tí èèyàn bá yorùbá ní tí èèyàn bá ronú lọ wájú wàá tún rò padà sẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àti ẹ̀ ti ronú lọ wájú tàbí ẹ̀rẹ́dì àti ronú padà sẹ́yìn rárá láti lè balance equation yẹn at all my brother ẹ̀rẹ́dì ṣùgbọ́n mo mọ̀ yìí pé ọlọ́run tó ṣẹ̀dá ayé àti ọ̀run tó rínú ẹ̀rọ ọkàn tó mọ̀ yìí pé ìfẹ́ yorùbá ló ní á jẹ́ kí iyì ẹ̀ kó ṣe á jẹ́ kí ojú ẹ̀ kó là wàá lè rí òtítọ́ ọlọ́run mò ń bẹ̀ ẹ́ ni nínú àánú ẹ̀ tí mo bá ti parọ́ tí mo bá ti ṣèké jẹ́ kí ìyà tó tọ́ sí eléké jẹ́ kó jẹ mí jẹ́ kí ìyà tó tọ́ sí onírọ́ jẹ́ kó jẹ mí ṣùgbọ́n tí mi ò bá ti ṣèké tí mi ò pa irọ́ lórí ọ̀rọ̀ yìí jẹ́ kí òtítọ́ ẹ jẹ́ kó farahàn jẹ́ kí òtítọ́ jẹ́ kó farahàn ní kọ́mọ́kọ́mọ́ ìwọ ọlọ́run má jẹ́ kó pẹ́ ọmọ Yorùbá wọ́n scam yín ẹ̀ mọ́. ẹ mọ̀ pé wọ́n scam yín Ìgbòho ẹ̀yin tẹ́ bá délé ẹ̀rí ẹ débẹ̀ kẹ́ mọ̀ kẹ́ mọ̀ bó ṣe ń lọ ẹ̀ńtọ́lọ̀ ń pọ́lé ni ẹ̀ńtọ́lọ̀ ń kẹ́tẹ́lẹ̀ ni ó lówó ọlọ́run kẹ́ ẹ̀ ọjọ́ táwọn sójà wọ àwọn DSS tán ba inú ilé olóyè jẹ́ àwọn mọ́tò tó ń bàjẹ́ wọ̀nyẹn tẹ́ bá wo àwọn mọ́tò wọ̀nyẹn ẹ rí i pé kò sí mọ́tò kò sí mọ́tò forty million gan bẹ̀ kò sí mọ́tò forty million naira bẹ̀ ṣé jíwagọ̀ yẹn ni àbí Prado tó wà ń bẹ̀ tọ́ra ní sixty million mélòó la fẹ́ sọ ẹ mọ̀ ọlọ́run pọ́n Sunday lè fúnra rẹ̀ òun náà lówó díẹ̀ kì í ṣa kì í ṣarun pa náà. ẹ wá bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi ẹ bẹ̀rẹ̀ sí ní sọmọ ọlọ́mọ lórúkọ tí ò jẹ́ àṣírí ọ̀rọ̀ wà lẹ́yìn ọmọ Yorùbá ẹ̀ tí ì rí kankan Ọlọ́run ló máa mú a ṣiṣẹ́ a ṣe iṣẹ́ ọ̀rọ̀ Yorùbá nation yìí débi pé a ṣí àyè lẹ̀ táwa fi lè sọ máìdì wa táà fi lè sọ tó wà lẹ̀ tí ó ṣeé ṣe gan kó má já wa lásán Ọlọ́run ló máa ja ìjà yẹn òun ló máa tú àṣírí ọ̀rọ̀ síta ẹ máa rí ìrànwọ́ láìpẹ́ kì í ṣe ọmọlúkà lẹ́ máa gbọ́ lẹ́nu ẹ̀. ìwọ̀nba tí mo ṣe lánàá fóònù mi ti kún from àwọn ẹ̀rí àrídájú ọmọ Yorùbá wọ́n scam yìí ẹ̀ mọ̀. ẹ wá gbọ́ o Sunday ọmọ Adéyẹmọ mo máa ń tẹnumọ́ ní gbogbo ìgbà o mi ò lọ sílé ẹ̀ kí n pledge allegiance fún yín pé bàbá mo pledge loyalty fún yín Pèmí Ọmọlúkà òṣèré ó wà láyé ẹbí tó bá ṣe nǹkan tó yẹ kí n fún lọ́rọ̀ máa fún dáadáa ni kò garí mi kò bọ́ mi ṣùgbọ́n ìgbésẹ̀ tó gbé ìhà tó kọ sí ọ̀rọ̀ ìjà Yorùbá yìí kò yẹ kọ́mọ Yorùbá fi gígùn lójú àwítàwí ẹ̀yin kan ní ṣé bá ṣe fẹ́ kọ́ orílẹ̀-èdè wa tuntun nìyẹn kéèyàn dẹ̀ máa parọ́ kó dẹ̀ máa gbowó ẹjọ́ owó tẹ ṣe báwọn kan parọ́ pọ́n fún Sunday lówó ó nígbà tóun wà nínú sẹ́ẹ̀l tóun sì wà ní àtìmọ́lé àhámọ́ àwọn ọlọ́pàá ní Kútọ́nù lọ fún ìyàwó òun ní owó yẹn I think bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn ó dàbí pé one point five million àwọn yẹn dẹ̀ jáde síta wọ́n pariwo àwọn gbowó fún Sunday àwọn gbowó bíbà tó jẹ́ pé Sunday gbowó ló tẹ́wọ́ gbowó ẹ tó wà ní àhámọ́ ni o ẹ gbé e fún ẹlẹ́fi ràn lọ́wọ́ pé káwọn ọmọ ẹ̀ kó rí nǹkan lò kó tó di pé bàbá jáde gbogbo àgbáyé lẹ gbé lọ ẹ gbowó fún Sunday lẹ pariwo mi ò justify pé bóyá Sunday Ìgbòho kó jẹ́ áńgẹ́lì o mi ò justify yẹ kì í ṣe áńgẹ́lì there are many mistakes tó nǹkan ṣe tí ó lè má lè sọ fún mi òun mo fi sọ pé a kì í mọ̀ rìn kórí má jì àwọn ibi míì wà tó jẹ́ pé àṣìṣe tó ṣe yẹn òun fúnra ẹ̀ mọ̀ pé òun ṣe àṣìṣe yẹn ṣùgbọ́n torí ìtìjú ó lè má lè sọ fúnrú àwa wọ̀nyí of course yes ó wà bẹ́ẹ̀ ṣe understand ọlọ́run kẹ́ ọlọ́run bless yẹ ẹ̀yin ṣe ẹ pariwo ọmọlọ́mọ ẹ gbowó fún ẹ gbowó fún ẹ gbowó fún ṣèbẹ́ ẹ gbọ́ mẹ́sẹ̀gì tí Ṣọlá kọjáde lẹ́ni nígbà tí màmá yín tó ń pariwo ẹ̀mí ò kí ẹ o mi ò wojú anybody o ọ̀rọ̀ ẹ̀dí ẹ ti dàrú ẹnìkan pè mí láàárọ̀ ọlọ́mọlúkà ẹ ti bà Yorùbá nation jẹ́ mi ò bà jẹ́ iṣẹ́ iṣẹ́ tèmi ṣe ni mo mọ ilé yẹn ni mi ò ní mi ò ní bíwó nobody kò mọ sọmọ tún sọ ẹnikẹ́ni tó bá máa dúró sí ọ̀nà yorùbá nation tó ní kò ní bọ́ sí ọlọ́run á fi ẹ̀jẹ̀ á fi ṣe tutù sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ilẹ̀ yorùbá náà á má fi ṣe ẹlẹ́yà á fi ṣe ẹ̀sìn kó tó di pé kọjá lọ. yorùbá that is just little tí mo máa sọ nípa ọ̀rọ̀ olóyè Ìgbòho ń ṣẹni tó yẹ kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ sọ di bọ́ọ̀lù ayé gbá ṣebó lẹ́gbẹ̀ẹ́ sílé ṣebó lábúrò àbúrò ẹ ò ṣe jáde kó wá lídìí rìn kó lídìí gbogbo rálì tá a rìn ní gbogbo state tó proclaim tó pariwo ṣebí ṣebí Tinubu ṣebó ṣe rálì lákùrẹ́ lẹ́nìí Tinubu wà lákùrẹ́ lè ní ó ṣe rálì mo dọ́gbọ́n gbàbẹ̀ kọjá mo rí àwọn èrò tó wà ńbẹ̀ kò tó ìdajì èrò tó wá nígbà tí Ìgbòho wá sákùrẹ́ tá a wá pariwo Yorùbá nation all is just a matter of òdodo ni ẹ̀yin tẹ́ ẹ bá rí wò ẹ lọ wò ó lórí TV ẹ lọ wò ó kẹ́ ẹ sọ fún mi pé irọ́ ló pa Ọmọlúkà apariwo gbogbo àgbáńlá ayé ló mọ̀ pé Yorùbá fẹ́ dúró pé nǹkan kan ń jẹ́ Yorùbá nation ọmọ yorùbá ẹ fura ẹ ti ní èmi á sọ eléyìí tí bá lè sọ ni màá sọ mò ń tẹnu mọ́ mò ń tún sọ <laughs> ọlọ́run gbà mí o ọlọ́run máa ọlọ́run ti sọ ó máa fojú àwọn aṣebi bó jẹ̀mí ni àfojú mi hàn láìpẹ́ á fi ojú mi tó bá ti jẹ̀mí la ṣe bí bẹ́ẹ̀ yìí kan ṣe ń sọ àfojú mi hàn bó dẹ̀ jẹ́ àwọn ni ọlọ́run afojú wọn hàn láìpẹ́ wọn ò ní mú jẹ o ò lè ní agbára kó o ní ète kó o ní ọgbọ́n kó o lágbárí kó o ní níwájú ọlọ́run you can't escape it èmi ẹ má darí sọ èmi o don't try me ṣé i understand kí yẹn dúró bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí àlàyé tí mo wá ń ṣe lọ ṣé àríṣọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má bàjá ẹ má bàjá ẹ fi ilẹ̀ òye ni òye ọjọ́ tó yẹ bá máa yé á fi ìkọsẹ̀ mu ìka àbámọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ fi ilẹ̀ òye ni. bàbá Professor Banji Akintoye èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ tẹ́ ẹ ṣe. Bàbá Akintoye tá a bá mú orúkọ ìlànà ọmọ Oòduà kúrò ní ti òtítọ́ àti ní ti òdodo ẹ̀yin lọ́lọ́run lò tó lànà ọ̀rọ̀ Yorùbá nation síta. Si tí gbogbo àwọn èèyàn dẹ̀ gbà á tán dẹ̀ tẹ̀lé yín. ó ṣeé ṣe kán ti ráwọn tó ń pariwo bìfọ́ kẹ́yìn tó jáde o ṣùgbọ́n kò sẹ́ni tó gbọ́ wọn kò sẹ́ni tó mọ̀ wọ́n nígbà tẹ́ ẹ jáde tẹ́ ẹ sọ̀rọ̀ ní gbogbo ọmọ Yorùbá gbà á wọ́n dẹ̀ tẹ̀lé yín ó dẹ̀ ó bọ́ everybody gbà á. ẹ̀yin lẹ wá Sunday Ìgbòho rí ẹ wá kàn bàbá akíntóyè ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ẹ̀ náà ká àléébù sí bàbá yìí ẹni kò sí nǹkan tí bàbá ṣe kò ṣe nǹkan bàbá ń gbowó yín ó ti gbowó gbowó gbowó gbowó ó gba ten million ó gba twenty million ó gba eighty million ẹ wá gbọ́ ẹ̀yin ọmọ yorùbá ọlọ́run ò ní jẹ́ kí ègún ẹlẹ́ẹ̀kejì kó dé bá wa èmi ò dẹ̀ ní forí gbègún ní tèmi ègún àfọ̀njá tán ló gún kò sí lórí tèmi ó ti lọ tipẹ́ kò sí lórí tèmi rárá kò tẹ̀ dọ́dọ̀ mi kò dé ìran tèmi tégún yẹn fi bá tiẹ̀ lọ ègún ò já èmi. tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ọgbọ̀wọ́ ọgbọ̀wọ́ owó owó owó ẹ tẹ̀ wá lọ́gàn ọjọ́ tẹ̀ ti ń ṣe Yorùbá nation ṣé ẹ dá ten million dollar ni ẹ ti dá ten million dollar ni ẹ mọ iye ti ten million dollar jẹ ṣé ẹ ti dá ni ẹ lọ wo iye tán bá lákàntì Nnamdi Kanu ọmọ Ìgbò ò mà sún jẹ wọn ò mà fún kùmọ lọ́rùn kan ní kó lọ kù ọmọ Yorùbá ìran Yorùbá. ẹ fún bàbá yìí lówó ọ̀pọ̀lọpọ̀ yín ni ò tọrọ lọ́wọ́ ẹ̀ ó wù yín lẹ fún adẹ̀rí inú yín tó béèrè lọ́wọ́ ẹ̀ pé òun fẹ́ fi ṣe nǹkan tẹ́ ẹ fún mi justify ẹ̀ pé ó gbowó lọ́wọ́ yín kò dẹ̀ ṣe tó lóun fẹ́ fi ṣe mi ò sọ pé bóyá ó dáa tàbí kò dáa mò ń bọ̀ ń bẹ̀ lọ́dọ̀ bàbá òun bọ̀mú pẹ́kẹ́yìn ọmọ Yorùbá kẹ́ ẹ mọ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe ń ba orúkọ Bánjí Akíntóyè jẹ́ yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ mo dẹ̀ pariwo síta ẹ̀yin tẹ́ bá mọ́kè kátẹ́gbà pé mi ò sọ mo ṣe ń sọ ń sìn tó o bá mọ̀ ipò ní ẹ̀rí àrídájú o gbé owó fún pọfẹsọ Bánjí Akíntóyè jáde síta kó o sọ kó jẹ́ káwa wọ̀nyí mọ̀ tó bá yẹ pàwọ́ àwọn yìí ti rí tá a mọ̀ á ti mọ bí tá a máa sọ kò sí àmọ̀ bí tá a máa roko sí. àmọ̀ bí tá a máa roko sí ẹ̀ ẹ̀ sọ kẹ̀kẹ́ ká mọ̀ ẹ mú ẹ̀rí ẹ̀rí àrídájú ẹni tó gbé thirty million wá ẹni tó san ten ẹni tó san five ẹni tó san ẹgbẹ́ wa kẹ́tì ẹ̀jẹ̀ ká rí i wípé lótìtọ́ àti òdodo ẹgbówó báyìí fún bàbá Akíntúndé. ọmọ Yorùbá kí ló dé tá a kì í ní àròjinlẹ̀ kí ló dé tá a kì í ronú láròjinlẹ̀ ọmọ Yorùbá tẹ́ ẹ bá tiẹ̀ wá fẹ́ sọ pé bàbá o àfẹ́ yín mọ́ ẹ ti dàgbà ẹ máa lọ ṣé àbùkù ló yẹ kẹ́ ẹ kọ Professor Akíntóyè kúrò nínú Yorùbá nation ẹ̀yin ọmọ Yorùbá níṣẹ́ ló yẹ kẹ́ ẹ kàn lábùkù lọ ọmọ Yorùbá wọ́n sọ bẹ́ẹ̀ náà wọ́n ní téèyàn bá ń ṣe rere nínú ilẹ̀ yorùbá tó ń ṣe dáadáa tó ń ṣe dáadáa tó ń ṣe dáadáa ọjọ́ tó bá ṣe burúkú bóyá by mistake or anyhow O ṣe burúkú kan ọjọ́ yẹn ni yorùbá bá ba tiẹ̀ jẹ́ tí bàbá akíntóye bá tiẹ̀ wá ṣàṣe má ṣe lójú ẹ̀yin ọmọ yorùbá ẹ̀ tí ẹ̀ dẹ̀ ronú nígbà tí bàbá yìí jáde tó pariwo ọ̀rọ̀ yorùbá nation jáde ẹ̀rọ rere tó ṣe yìí ẹ̀rọ ṣùgbọ́n ìgbàgbọ́ yín ni wípé a gbọ́dọ̀ pọ́n lábùkù lọ ni a gbọ́dọ̀ disgrace ẹ̀ lọ ni ìdí tó fi rí bẹ́ẹ̀ yí àwa àti ní details wa dání. ó yí àwa ẹ wá at eighty four or eighty five bàbá yẹn jáde mo rántí ọjọ́ tí mo lọ sọ́dọ̀ kábíyèsí kan bàbá kábíyèsí yẹn ṣe eighty years kò rántí ọ̀rọ̀ mọ́ ó ti ní ó dementia náà ń pè ti ní memory loss tẹ bá dárúkọ yín fún báyìí tó bá máa padà kọjú sọ́dọ̀ yín ó tún ti gbàgbé immediately wọ́n mọ̀ bẹ́ẹ̀ but look at professor akintoye pẹ̀lú ọjọ́ orí ẹ̀ at eighty ó dìde ó pariwo ọ̀rọ̀ yorùbá nation pé jẹ́ kí n tiẹ̀ bàpẹ́rẹ́ lélẹ̀ kí n tó lọ kọ́lọ́jọ́ tó dé ọ̀pọ̀lọpọ̀ yìí lè mọ ìlà kọjá tí bàbá yẹn ń là kọjá ṣùgbọ́n síbẹ̀ àtàárọ̀ àtọ̀sán àtalẹ́ ẹ mà ẹ mà sí ẹlòmíì tí ò tiẹ̀ tí ò tiẹ̀ tó abẹ́ bàtà bàbá yẹn tó a máa ṣépè fún Akíntóyè a máa bu a máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí i. ẹ wojú mi o. I don't bloody tó bá le jù mo ń sọ mo tún tún sọ bó nira jù máa yá fi Yorùbá nation máa gbàgbé ẹ̀ máa fi ilẹ̀ bọ́tẹ mi ò tiẹ̀ wá rẹ́dí àti fi ilẹ̀ èmi àjọ takú síbẹ̀ ni ní tó bá gbà láàfin a máa gba orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni láṣẹ Ọlọ́run bí Ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ àjọ takú sí ní tó bá máa gbà la máa fún un. Let them flag if they want to flag I don't bloody care. ẹ sọ bàbá yẹn ẹ tí ẹ wọjọ́ orí ṣe bọ́ ọmọlúwàbí náà pè wá wọn láàjọ ọmọlúwàbí tí ẹ bá tiẹ̀ wá rò ó pé ihun tí bàbá Akíntóyè ṣe ó kù díẹ̀ ṣàbùkù ló yẹ kẹ́ ẹ kan bàbá yẹn lọ kúrò nínú Yorùbá nation ni fi rọra ẹ wo fi ṣírò ara ẹ. ẹ fọ̀rọ̀ ìrora yín torí Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yín sà ń pariwo bàbá ń gbowó bẹ́ẹ̀ kò sẹ́ni wọn náírà sí bàbá yẹn rí àwọn tó dẹ̀ ń pariwo bàbá ń gbowó kò ní evidence ẹyọ kan báyìí pé bàbá gba oyè báyìí ẹ̀rí àrídájú rèé pé bàbá gbà á. ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ sí bàbá yẹn tẹ́ ẹ̀ ń bu tẹ́ ẹ̀ ń ṣátá ẹ̀ ẹ̀ ní àrídájú kankan tó fi hàn dájú wípé bàbá gba owó ẹ̀yin fúnra yín gan ẹ̀ sẹ́ẹ̀dì wọn náírà rí ṣùgbọ́n tẹ́ bá jí láàárọ̀ ẹ bú bàbá yẹn tẹ́ bá jí lọ́sàn ẹ sọ̀rọ̀ sí alẹ́ ẹ bú oríṣiríṣi orúkọ lẹ ti pẹ́ ní ẹlẹ́ni pẹ̀lú ọjọ́ orí bàbá yẹn for the fact pé bàbá yẹn tó bó ṣe tó yẹn ó sì dìde fún àwọn ọmọ Yorùbá tó bá tiẹ̀ járuwo Yorùbá tó pa síta nìkan pé Yorùbá fẹ́ dá dúró nìkan ṣé ìyẹn ò tóore fún wa ni ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú tó fi wá tọ́ í pé ńṣe ni ká pọ́n lábùkù lọ ṣe ni ká yẹ̀yẹ́ ẹ̀ lọ ọmọ Yorùbá ẹ jí wọ́n ti scam yín ẹ mọ̀. wọ́n ti scam yín ẹ mọ̀. <laughs> ọmọ Yorùbá tẹ́yìn kan bá wá fẹ́ sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ẹni kò síṣẹ́ tí bàbá Akíntóyè ń ṣe bàbá akíntóyè ó promise twenty twenty two póun náà máa gba òmìnira ẹ̀yin ọmọ yorùbá ara yín kọ òtítọ́ ni àgbàlagbà ni bàbá ìǹtẹ́ ẹ fẹ́ gbọ́ ló sọ fún yín ẹ̀yin láti bàbá tó fi sọ ǹtẹ́ ẹ fẹ́ gbọ́ bàbá mọ̀ yí pé kò sí májíìkì tó fẹ́ ṣe tó fi lè gba yorùbá ní twenty twenty two <laughs> bàbá mọ̀ ọ́ ṣùgbọ́n ẹ̀yin lẹ ẹ̀yin lẹ ẹ̀yin lẹ púùsì bàbá tó fi sọ̀rọ̀ fún yín wípé dandandan twenty twenty two ṣé gáràjì lẹ fẹ́ gbà ní gáràjì bẹ́ẹ̀ bá fẹ́ gba gáràjì mọ́tò gan-an ìwọ tó fẹ́ gba gáràjì wàá múra wàá jẹ wàá yó tó o bá tó o bá jẹ kó o yó dáadáa wàá kú sí ibẹ̀ ló máa kú sí wọ́n á pa ẹ́ lápàgbé bàbá ó promise in twenty twenty two ẹ ṣe pípa tí màmá onítìrí dẹ́jẹ̀ bó promise in twenty twenty two ṣe bẹ́ẹ̀ ti gbà báyìí ọlọ́run á ṣe ìdájọ́ oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ á sọ fákítóyè bí iṣẹ́ ọwọ́ ẹ̀ á sọ fún onítìrí bí iṣẹ́ ọwọ́ ẹ̀ á sọ fún ọmọlúkà bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ìwọ náà lè sọ sọ pé ọlọ́run á sọ fún mi bí iṣẹ́ ọwọ́ mi ẹ̀yin kan ẹ̀ lè kọ́ torí iṣẹ́ ọwọ́ yín burú ju ti sátánì lọ ẹ̀ lè ẹni bàbá akíntóyè ò ṣiṣẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo sọ fún yín wípé ó lè bá ṣiṣẹ́ o ẹ kọ́kọ́ ní bàbá ò kọ lẹ́tà èmi ṣe fáńdìsì mi bàbá kọ lẹ́tà ó láwọn orílẹ̀-èdè tí bàbá kọ lẹ́tà lọ ó lè má pọ̀ lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe sọ fún mi kò pọ̀ ṣùgbọ́n pé bàbá jókòó bàbá ò ṣiṣẹ́ àwọn ibi tí mo ti ń bọ̀ wá sọ̀rọ̀ sí bàbá dáadáa nìyẹn o torí máa jẹ́ kí bàbá mọ àwọn àṣìṣe yẹn lóò ti kọjá o ó ti kọjá àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ understand ni pé ẹ mọ ìpèníjà ètò ìlera tí bàbá yẹn là kọjá bàbá arábìnú o this is to be personal to you but I have to tell you oh, I don't need to say it mi ò nídìí láti sọ pẹ̀lú ọjọ́ orí akíntóye kò rọrùn kẹ́ ẹ lérò pé bàbá fò fúrà láti Kútọ́nù abẹ́ sí Amẹ́ríkà abẹ́ sí Canada abẹ́ sí Israel abẹ́ sí bí a máa lọ́bì a máa bá àwọn èèyàn sọ̀rọ̀ kiri with that age by February Baba will be eighty-eight years ẹlòmíín wà ní eighty years kò lè jáde ní ilé mọ́ Ọlọ́run Ọlọ́run Ọlọ́run bless bàbá yìí ni táwọn ọmọ Yorùbá ṣe rí lò níwọ̀nba tá a rí lò kàkà kẹ kẹ tí ẹ bá tiẹ̀ fẹ́ sọ pé bàbá àgbà ti dé sí ní ẹ lọ jòkó ẹ jẹ́ káwọn ọmọ yín máa báṣẹ́ lọ iyì àtẹ̀yẹ ló fi yẹ kẹ́ ẹ sọ fún a understand yín a gbọ́ yín yé inú àdẹ̀ dùn láti jọ pé lóòótọ́ mo fẹ́ fẹ̀yìntì káwọn ọmọ mi máa báṣẹ́ lọ kí n máa fún wọn lámọ̀ràn bọ̀tẹ́ kan bàbá yìí lábùkù láàárọ̀ lọ́sàn-án lálẹ́ pé àfitẹ́ bá ṣe àyẹ̀yẹ́ kúrò nínú Yorùbá nation ẹ̀rí kankan sọ títí ẹ ló ń kówó jẹ èló lẹ dá tó ẹ mi ìṣọ̀fẹ́ tiẹ̀ bóyá ti ten million dollar ni mo sọ ṣé owó tẹ ẹ̀dá tó tó ten million dollar ni. gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá ọ̀rọ̀ ló kọ́mọkọ́mọ rò wá o ẹ̀ bá àdá ten million kọ́bọ̀ èmi Ọmọlúkà mọ rírì ẹ̀ mo dẹ̀ mo appreciate gbogbo yín fún ẹ ṣé nítorí pé kí ìran Yorùbá dúró ni ṣùgbọ́n ọ̀rọ̀ ló bí mo kó mo rò wá o kẹ má ṣì mí gbọ́ o ẹ gbé bàbá bàbá báyìí ni báyìí ni báyìí ni fún ìdí eléyìí ẹ jòkó ẹ sinmi kẹ máa kẹ máa ṣayé orí yín ẹ fẹ́ àwọn ọmọ yín lẹjẹ ká máa ká máa báṣẹ lọ but kàkà kẹ ṣe yẹn ń ṣe lẹbẹ sí ní ba bàbá yìí jẹ́ ẹ̀yin tẹ́ ẹ gbówó wá owó tẹ́ ẹ pariwo twenty million ten million gbogbo ẹ̀ tán gbé wá ẹjọ́ ẹni kan kó àrídájú síta káwa tiẹ̀ rí ká lè mọ̀ pé lóòótọ́ ni bàbá gbà á ká lè mọ̀ pé lóòótọ́ ni bàbá gbà á. bàbá ò lè kọjọ́ orí yẹn kó máa sá kiri orílẹ̀-èdè bọ́ ibi tẹ́mi ti pọ̀ tí bàbá ní pé lóòótọ́ tẹ́ ẹ̀ bá lè sá kiri orílẹ̀-èdè ó yẹ kẹ́ ẹ yan àwọn ikọ̀ tẹ́ ẹ máa rìn láàrin ìrìn yẹn tí gbogbo ojú á rí pé lóòótọ́ ẹ rán èèyàn níṣẹ́. bàbá ò mi ò rẹ́dì láti cast any blame lórí torí èmi náà fẹ́ dàgbà lóòótọ́ ẹ̀yin kan á sọ̀rọ̀ yìí o àwọn kan ní ọmọ náà kàlá jòkó ní tẹ́ẹ̀fì ṣẹ́ṣẹ́ṣẹ́ tẹ́ẹ̀fì gba gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ nìyẹn ẹ máa sọ pé èèyàn kan jágbà ẹ kan torí pé jágbà sọ ó di kó má ṣe bàjẹ́ kẹ má bá wí kó má ṣe rárá o ọmọ Yorùbá ni gbogbo wa ó ní bó ṣe ń bá àgbà wí ó ní ọ̀nà tọmọdé gbà fi ń bá àgbà wí kódà Bíbélì gan sọ ní ẹ má bá àwọn àgbà wí gan ó ní ẹ gbà wọ́n ní àmọ̀ràn ló sọ ọ́ ṣé bí bíbélì yẹn ni gbogbo wa ń kàtà la mú ẹ̀ ṣé bí bíbélì ló sọ bẹ́ẹ̀ ẹ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń pariwo mi ò ẹ ẹ lọ kú tọ́nu kẹ lọ wo how expensive that place is tí bá wọ kú tọ́nu tí mo lò two days mo ná hundred thousand naira níbẹ̀ tí mi bá náwó màá ná hundred thousand kò dẹ̀ sí tó fàájú owó nàìjíríà tó owó kútọ́nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fẹ́ gba hòtẹ́ẹ̀lì níbẹ̀ tó bá mú five thousand fún wọn lótẹ́ẹ̀ tó bá máa change ẹ̀sán owó tiwọn tó wọ́n sọ fún ẹ pé hòtẹ́ẹ̀lì yẹn is twenty thousand sefa twenty thousand sefa yẹn tó o bá fún wọn ní five thousand wàá fi gba twenty thousand sefa that means tó bá máa sanwó hòtẹ́ẹ̀lì níbẹ̀ five thousand naira ni wàá san yẹn ṣùgbọ́n ní báyìí tó o bá kó hundred thousand fún wọn pé ẹgbàá ẹ bá mi ṣe sí sẹ́fà wọn á kó eighty thousand sẹ́fà lé ẹ lọ́wọ́ ẹ lọ bèrè náà nàìjíríà náírà that means pé one million naira is equal to eight hundred thousand sẹ́fà gbogbo nǹkan wọn ò dẹ̀ yàtọ̀ hòtẹ́ẹ̀ tó jẹ́ twenty thousand tẹ́lẹ̀ ó tún ti increase ó ti di twenty five ó ti di thirty. Kútọ́nù is just too expensive wọn ò ń gbowó lọ́dọọdún ṣebí nàìjíríà ń gbowó wọn ń gbowó olé lọ́dọọdún ní nàìjíríà níbẹ̀ oṣù méjì méjì mẹ́ta mẹ́ta náà ń gbowó olé ńbẹ̀ ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá wà ńbẹ̀ tí máa parọ́ ṣebí bí tèmi dé ni so bàbá yìí wá wà ńbẹ̀ ẹ wá ń wò wọ́n ṣe láàánú ẹnì kan gbà kan gbà ó wá di ó di ẹ̀ṣẹ̀ sí ẹni ẹlẹ́ni lọ́rùn ọmọ yorùbá ẹ ronú àròjinlẹ̀ pé ọmọ akíntóyè rí Professor banji akíntóyè ọmọ èkìtì ni àkókò pọ́nbélé lèmi pure and original àkókò lèmi jẹ́ akíntóyè is from èkìtì onítìrí is from èkó state sunday igbòho is from ọ̀yọ́ ọ̀nà wo ni mo fi lẹ̀ mọ́ gbogbo ohun tí màá fi wá sọ pé lè ní mo yàn láàyò ọmọ yorùbá ẹ̀yin ni kẹ́ ẹ ronú ọ̀rọ̀ tó wà lẹ́ ọ̀rọ̀ yorùbá ni kó bá sọ pé ìyá mi olè ni ìyá tó bí mi kẹ́nìkan sọ fún mi pé olè ni ìyá ẹ ó sọ fún mi lẹ́ẹ̀kejì ó sọ lẹ́ẹ̀kejì mi ò ní bàjà mọ́ èmi náà á ní sùúrù màá stọ́dì ìyá mi nínú ilé bóyá lóòótọ́ olè ni ìyá mi kí má bàa jàjà ẹbí ntí ó yẹ kéèyàn ọmọ Yorùbá ṣe nìyẹn ẹ bá farabalẹ̀ kẹ́ ẹ stọ́dì kẹ́ ẹ dẹjú nílẹ̀ ẹ má ṣẹni tí ò yẹ kẹ́ ṣẹ bàbá akíntóyè ẹ̀yin fúnra yín mọ̀ pé ẹ ní àwọn mistakes ó láwọn nǹkan tí mo bá yín sọ láwọn àkókò kan ṣùgbọ́n tẹ́ ẹ gbé tẹ́ ẹ ṣe tí mi ò dẹ̀ mi ò mi ò fẹ́ sọ i don't need to ọ̀rọ̀ tí ò yẹ kó jáde sí gbangba ni mi ò ní ìdá tí máa fẹ́ ìdí ara wa síta ṣùgbọ́n mò ń sọ ni bàbá ẹ̀yin náà mọ àwọn àṣìṣe tí yín ẹ mọ̀ ọ́. èmi o ọmọlúkà mi ò wojú ṣe o ìwọ tó bá ń gàrí mi tẹ́lẹ̀ ni kò má gàrí mi mọ́ tí n bá ṣe búburú sọ́wọ́ ẹ jáde síta kó sọ pé ọmọlúkà o lè ẹ́ kí n tó ṣe lọ́jọ́ báyìí rèé Ọmọlúkà bó ṣe rí rèé ní tó ṣe lọ́jọ́ báyìí rèé jáde kó sọ́nà there's nothing bad in it wọn ò ní mú ẹ sí i o tún fi ran ìrìn àjò Yorùbá nation lọ́wọ́ ni torí tí mo ṣe yẹn ó lè jẹ́ tó máa kó bá Yorùbá nation ẹ́ by the time tí wọ́n dẹ̀ jáde tó sòótọ́ ẹ́ ó ti ti ran ìrìn àjò yẹn lọ́wọ́ so that àwọn tó ń wò mí wọ̀nyí tán trust mi wọ́n á lè mọ̀ bóyá yẹ kán trust mi or not jáde kó sọ. So. ẹ jẹ́ ká bára wa sọ òtítọ́ ọmọ Yorùbá ẹ má ẹ má ṣe ẹni tí ò yẹ kẹ́ ẹ ṣe. òye ọ̀rọ̀ yìí ó mi mo ní ọ̀pọ̀lọpọ̀ ah. ọmọ Yorùbá wọ́n scam yín ẹ̀ mọ̀ <laughs> ah! ọlọ́run o sùúrù ẹ má pọ̀ jù ìwọ́n ti ní sùúrù jù èé ọlọ́run o kábíyèsí ẹ o tó tó bàrẹ o mo dún bàrẹ o bó o bá ló kún kò sẹ́ni tó lè mú ẹ bó o sì ní kò kún náà dá ló fẹ́ mú ẹ bó o bá ló fẹ́ sọ̀rọ̀ lẹ́ni ta ni ó sọ̀rọ̀ bó o bá sì lọ ní sọ̀rọ̀ bọ́mọ wò wá rìn ni ta ni ó mú ọ kábíyèsí rẹ òtótó rẹ Olódùmarè. awíta ìwé ìyá kan wá sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi ẹ ó dandan ó dandan ni kí onítìrí bá màmá bàbá akíntóye sọ̀rọ̀ ni sẹ́yìn tiẹ̀ lọ́pọlọ ni kò tẹ́ bá lọ́pọlọ ẹ̀ ní sọ̀rọ̀ statement tẹ́ ẹ̀ sọ yẹn ọmọ yorùbá ẹ gbọ́ mi yorùbá pín pín pín pín ọ pín sóríṣiríṣi ọ̀nà ẹni kò yẹ ká bára wa ṣe ẹni kò ní tìrí má bàbá bá sọ̀rọ̀ ẹ gbọ́ o ọ̀tọ̀ ni àwọn tó dúró sọ́dọ̀ bàbá akíntóyè tán gbàgbọ́ lọ́dọ̀ bàbá akíntóyè tó dẹ̀ ń tẹ̀lé bàbá akíntóyè dọ́là ọ̀tọ̀ làwọn tó dúró sí ọ̀dọ̀ màmá onítìrí tán gbàgbọ́ nínú bàbá onítìrí tán gbàgbọ́ nínú ìyá onítìrí tán dẹ̀ dúró ti dọ́là ọ̀tọ̀ làwọn tó gbàgbọ́ nínú ààrẹ ọ̀nà kakanfò ààrẹ ọ̀nà kakanfò ló ní yorùbá one voice àwọn kan dúró tì í wọ́n gbàgbọ́ nínú tó ṣe di ọ̀la. àwọn kan tó wà tó tó pè ní Yorùbá Global Directorate Yorùbá Global Directorate ọ̀tọ̀ tún ni wọ́n o Yorùbá Global Directorate wọn ò sí lọ́dọ̀ bàbá wọn ò sí lọ́dọ̀ bàbá Akíntóyè wọn ò bá Onítìrí ṣe wọn ò dẹ̀ bá ààrẹ ṣe àwọn dúró tiwọn ni Yorùbá Global Directorate ààrẹ kò bá Akíntóyè ṣe kò dẹ̀ bọ́ ní tìrí ṣe ó dúró tiẹ̀ ó dẹ̀ ń báṣẹ́ tiẹ̀ lọ under Yorùbá one voice onítìrí náà dúró ó ń ṣe tiẹ̀ kò bá onítìrí kò bá Akíntóyè ṣe kò bá ààrẹ ṣe kò dẹ̀ bá global directorate ṣe ó bàbá Akíntóyè náà dúró kò bá Yorùbá directorate tàbí onítìrí tàbí kìnnìkan kò bá wọn ṣe náà ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá lísìn kẹ́ gbọ́ mi ẹ farabalẹ̀ ẹ súnmọ́ bí ẹ jẹ́ analyse ọ̀rọ̀ ikú yéra wa pẹ̀lú gbogbo àlàyé tí mo là sílẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí mo la ọ̀rọ̀ wọn sílẹ̀ yìí tí kan nínú wọn tó bá jáde tó make declaration mo fẹ́ ìwọ tó bá ti mọ̀ pé òun wò mí lágbára lọ́wọ́ ò ní fọwọ́ gbé ọmọ sí ò ní ṣọ̀fọ̀ lórí ọmọ tó bá lè jẹ́ yùtù ní ẹ́ ò ní sunkún lọ́jọ́ alẹ́ sọ òtítọ́ fún mi tí ìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ tó bá make declaration sí àwọn mẹ́ta tó kù ṣé wọ́n á gbà wípé àwọn gbà fún bó ṣe lọ declare yẹn ó ti declare náà nìyẹn ẹ sọtọ lọ́wọ́n ẹ fi òtítọ́ inú ẹ fi dá mi lóhùn. ẹ dá mi lóhùn o ìyẹn ni mo fi kọ́kọ́ bẹ ìyá lọ́jọ́ náà lọ́hùn mo ní màmá ọ̀rọ̀ yìí alágbára àwa táwa sàlẹ̀ lẹ́fẹ́ fìyà jẹ tẹ bá dìkì ẹ ṣé bàbá akíntóye máa gbà sáré àgbà ṣé kò délẹ̀ ṣùgbọ́n ẹ̀yin kan ponú ẹni kì í ṣe dandan kó ní tìrì bá bàbá sọ̀rọ̀ ẹ ojú yín sú ni tó bá yẹ ojú yín ò sú tí ò ń ṣe iyẹ̀pẹ̀ lásán ló wà lórí yín ẹ mọ iyì ẹ̀yẹ ayọ̀ agbára ńláńláńlá tó wà nínú kájọ ṣe papọ̀ nínú ìṣọ̀kan ẹ mọ̀ <laughs> not to talk of so kí la wá ń sọ no ẹ̀yin ọmọ Yorùbá ẹ jòkó ẹrú ọ̀rọ̀ yìí náà báwo lo ní tìrí kan ṣe rò yìí pé òun kò dẹ̀ lè make declaration láì make some contact láì jẹ́ káwọn kan mọ̀ láì di pé a jọ sọ̀rọ̀. ẹ má sì mí gbọ́ mi ò sọ ipò ní tìrí ò lè declare o onítìrí lè declare ṣùgbọ́n a ní ibi tí ọ̀rọ̀ dé dúró kan tó sọ pé declaration yá a níbi tí declare a níbi tí òyìnbó ń pè ní consultation a níbi tó dé dúró ẹ má jẹ́ ká tọra wa mọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú ẹ jọ̀ọ́ awíta ìwé ẹ̀yin kan ẹ̀yin tẹ́ bá tún mẹ́sẹ̀gì mi tẹ́ sọ̀rọ̀ màmá kan pè mí láàárọ̀ bẹ́ẹ̀ sì ní lábìsì mi nítorí ọ̀rọ̀ onítìrí mi ò bú wọn padà mo kàn kí mo ní mò ń ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ṣe mo dúpẹ́ and that is the fact wọ́n ṣe náà ni àdúrà ni mo gbàgbọ́ ọlọ́run àsan fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀ àsan fún mi àsan fún nítìrí àsan fún akíntóyè àsan fún Sunday Igboho àsan fún anybody bí iṣẹ́ owó ẹ̀. mo ti kígbe dáadáa lẹ́nìí o ṣùgbọ́n mo dúró tí ẹṣin tó bá dání àtúngù ni ara àwọn àṣìṣe tó wá látọ̀dọ̀ bàbá akíntóyè tó wá látọ̀dọ̀ olóyè àtẹ̀yìn àgbààgbà kan òun nìyí o ẹ̀yin ọmọ yorùbá dẹ̀ ṣòro mo fẹ́ sọ ni pé ó yẹ kí structure tó dájú kó ti wà ńlẹ̀ dáadáa kó tó di pọ́nìtìrì gan dé ṣùgbọ́n mo gbàgbọ́ nínú ọkàn mi pé kì í ṣe akíntóyè yìí ò fẹ́ give structure yẹn ni ò fẹ́ kí structure wáyé ẹ̀yin ọmọ Yorùbá ní ìṣòro nítorí pé ẹ̀ sáfẹ́ gbà fún lágbájá lágbájá kọ́ àláìláì kò lè lídìí mi bámi àìwọ ni kò lè lídìí mi torí pé ẹ̀ sáfẹ́ gbà fúnra yín òun ló bí àìsí structure ní ilẹ̀ Yorùbá ẹ jọ àwọn màmá tó wá ń pariwo ṣé màmá ti wá ní structure lọ́dọ̀ ẹ̀ ẹ wojú mi dáadáa mi ò ń ṣẹni tẹ́lẹ̀ threat ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ náà di màmá tẹ́ fẹ́ máa sọ̀rọ̀ sí mi ẹ wojú mi o mi ì ṣèbàjẹ́ sọ́dọ̀ ni o tí mo bá ṣe é ni kẹ́ ẹ sọ o tẹ́ bá dẹ̀ máa sọ ẹ ti lẹ́ni tó máa ń sọ̀rọ̀ fún yín wíṣì tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ gbé kẹ́ ẹ sọ fún kóun fúnra ẹ̀ kó fi ayé àti ọmọ tó bí àti gbogbo ohun tó máa jẹ́ láyé kó máa fi búra tó bá máa parọ́ mọ́ mi èmi náà dẹ̀ jáde máa búra lé lórí ǹjẹ́ ẹ bá fẹ́ kí n fi búra máa bú lójú yín ló tu gbogbo ọmọ aráyé tí mo bá ṣe ìbàjẹ́ ẹ bọ́ síta kẹ́ ẹ sọ kò díjà nínú ẹ má tu ẹ má tẹrẹtì mọ́ mo jù yẹn lọ. mi ò sọ ẹni tẹ́nìkan lè tẹrẹtì ọmọ àgbàlẹ̀ mi gbogbo bí mo ṣe bá yín nìyí òrèrè ìbàjẹ́ lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni mo sọ ọ̀rọ̀ wà o pọ̀ mi ò ní sọ torí mo sì gbàgbọ́ ni pé yorùbá nation yìí yìí àgbà ọlọ́run ló mẹjọ dá á ṣèdájọ́ ọ̀rọ̀ tó wà lẹ̀ fúnra ẹ̀ fúnra ẹ̀ nínú àánú ẹ̀ ó máa ṣe ìdájọ́ yẹn lótìtọ́ àti lódodo ṣùgbọ́n ẹ̀bẹ̀ mo fẹ́ bẹ gbogbo ẹ̀yin ọmọ yorùbá òyìnbó ní there is sense in nonsense ẹ mú sẹ́ǹsì inú nọ́sẹ̀nsì tí mo sọ kí dẹ̀ ní sẹ́ǹsì tó wà níbẹ̀ ni pé ẹrù ọ̀rọ̀ yìí otherwise tẹ bá rò lọ wájú ẹ tún rò wá sẹ́yìn pé iná sọ èyí tó bá ju òótọ́ ń kọ́ ṣó yẹ kó rí báyìí lóòótọ́ tàbí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rò ó wò òun ni sẹ́ǹsì tí mo fẹ́ mú kúrò bẹ́ẹ̀ lò. paríparí ọ̀rọ̀ mi ẹ wojú mi dáadáa kẹtùn wò ẹ̀yin tẹ́ bá mẹ́sẹ̀gì mi ẹ mẹ́sẹ̀gì ẹ mọ̀ epo títọ́ lèmi dúró lé lórí o òtítọ́ ni mo dúró lé lórí mi ò bẹ́nikẹ́ni jà mi ò bínú sẹ́nikẹ́ni àlàáfíà ni mo fẹ́ tí ẹ bá dẹ̀ ti jẹ́ kàlàáfíà jọba àlàáfíà lèmi fi lè rìnrìn àjò ni mo fi lè ṣe tó yẹ kí n ṣe tẹ́ ẹ bá ti jẹ́ kàlàáfíà jọba èmi lẹ̀ ń bájà èmi lẹ̀ ń kó ìnira bá màá dẹ̀ bínú ọlọ́run ò dẹ̀ ń fẹ́ kí n bínú ìyẹn ni mo ṣe ń bẹ ọlọ́run báyìí pé kó wu ọlá ìní kó wu ọlá ọjọ́ òní kó fi ojú àṣebi hàn nínú ọ̀rọ̀ yorùbá nation yìí a fi ojú àwọn àṣebi ènìyàn a fi hàn Sunday Adéyẹmọ ò lè quit yorùbá nation kò sí irú frustration tí ẹnikẹ́ni fẹ́ fún ẹ wàá wọ ẹ̀ di àdògán ẹnìkan tí a sọ̀rọ̀ tó anẹ́sẹ̀ ó ní ṣèbí ìyàwó àdògán pé Sunday Igboho ṣèbí Sunday ògbé kànlẹ̀ ẹ̀mọ́ ṣèbí kò ṣe gbá ṣèbí kò ṣàwo àdóńbọlọ́dí kí ẹ kò kàn mí ó Sunday òun àtọ́lọ́run ló nìyẹn ọlọ́run mọ̀ dájọ́ tó máa ṣe fún Sunday lórí ẹ̀ ẹ̀jẹ̀ àdògán béèrè tó bá jẹ́ lóòótọ́ ni èmi kọ́ mo fẹ́ ṣèdájọ́ yẹn oríṣiríṣi ẹ̀ṣá fabricate jọ Sunday Adéyẹmọ ru ẹ̀jẹ̀ àwọn tó sùn nínú ilé ẹ̀ wo làálàá tó o ti ṣe o ò lè fi Yorùbá nation lẹ̀ táwa àwọn ẹ̀ sọ pé a fi lẹ̀ a sì gbọ́ tiwa a sì gbọ́ tiwa èwo ni ti ti yín sà Eunice Ladipo one bingo live show no problem I am a bingo bingo bingo ẹ pè mí dáadáa náà ẹ sọ pé bingo bingo máa dá yín lóhùn <laughs> bingo <laughs> bingo no bingo ni mi no problem ẹ ṣe màmá mi so ẹ̀yin ọmọ yorùbá Sunday ọmọ Adéyẹmọ ẹ lè quit yorùbá nation níṣẹ ni kẹ ẹ wá tún ìrìn àjò yín rìn kẹ ẹ tún tó kẹ ẹ tún ṣe ẹ yé jẹ́ ká tanra wa jẹ pé kò ní sí election mo support pé kò ní sí election o ṣùgbọ́n tá a lè ṣe tí ò ní sí election ẹ ti dojú ẹ̀ dé ẹ ti bà gbogbo ẹ̀ jẹ́ tí ò bá ní sí election ìmọ̀ kan ìfẹ́ kan ìṣọ̀kan òun la lè fi ṣe tí election ò ní wáyé ṣùgbọ́n ẹ ti bójú ẹ̀jẹ̀ o ẹ ti da gbogbo ẹ̀rú o ẹ má jẹ́ nítorí nàìjíríà wọn ṣe election ìyẹn tí ọlọ́run ò bá da àárín wọn rú tẹ́mi dẹ̀ mọ̀ pé ọlọ́run máa yin báńgà sáàrin wọn máa gbé dangote bàárín wọn kọjá wọn máa kọlura wọn jáde lójú ni kí election yẹn tó wáyé àti ìgbà election ọ̀hún wọ́n máa kọlura ẹja bẹ́ẹ̀ tiẹ̀ ọlọ́run tí mò ń sìn kì í parọ́ fèmí ẹ máa wòran ẹ má ṣèmí gbọ́ mi ò ní mo jẹ́ prọfẹ̀tì o mi ò dẹ̀ gbọ́ ohun o ṣùgbọ́n bí mo bá ṣe rí bọ́lọ̀ bá ṣe fi sí mi lọ́kàn mo ṣe ń sọ ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ <laughs> so ẹ máa wòran kò wù bí kí ilẹ̀ wáyé kí gbogbo àgbáńlá ayé tiẹ̀ lè mọ̀ pé something is happening in Nigeria ṣùgbọ́n tó lè jẹ́ kí irú ẹ̀ stop òun ní ìṣọ̀kan wa but ẹ kọ̀ ẹ ti dojú ẹ̀ dé bóò la ṣe wá fẹ́ ṣe é ọwọ́ yín ló wà bàbá ẹ lè quit Yorùbá nation bẹ́ẹ̀ bá sì quit àwa ọmọ yín káàkiri gbogbo àgbà ayé la máa wá bá yín sọ̀rọ̀ pé bàbá ẹ o ẹ jòkó síbí kẹ́ máa ṣe ni àwa la máa wá sọ fún yín ẹ lè fìbínú lọ bàbá iṣẹ́ tẹ́ ẹ bẹ̀rẹ̀ ni ẹ̀yin lẹ mọ foundation ẹ̀ kò sí ẹni tó lè tì yín kúrò bẹ́ẹ̀ àfi tó bá yọ nínú yín pé mo sinmi ẹ̀yin ọmọ mi máa bá ṣe lọ ẹnikẹ́ni ò lè tì yín kúrò bẹ́ẹ̀ láyé àti láyé láyé. ntẹ́mi fẹ́ sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá ẹrù àròjinlẹ̀ ẹrù àròjinlẹ̀ àdúrà gbígbà ipa méjì ni tó o bá ń gba àdúrà ìsáídà kó tó o bá ti rí èsì àdúrà yẹn ìsáídà kó jẹ́ wípé ní tó ń béèrè yẹn o sì béèrè o béèrè ẹ̀ lọ́nà tó tọ́ níwájú ọlọ́run o sì béèrè o béèrè tí ò yẹ kó o béèrè bóyá o ń gbàdúrà ọlọ́run o bá mi bá mi jẹ́ kí n rọ párọsẹ̀ kó dé bá lágbájá yìí o wọlọ́run o má jẹ́ kó ríran má jẹ́ kó rójú ráyè jẹ́ kí wàhálà kó dé bá jẹ́ ká ìrójú àráyè bá jẹ́ kó ṣubú ìwọ ọlọ́run bá mi ṣe. tí ẹni yẹn tó bá jẹ́ ẹni ju ọlọ́run tó jẹ́ ẹni tí ọlọ́run fẹ́ àdúrà tó ń gbà yẹn ò ń gbà sí inú apẹ̀rẹ̀ lásán ni ọlọ́run ò ní dá ẹ lóhùn wàá dẹ̀ gbàwẹ̀ wàá gba àdúrà wàá fi bí para ẹ nítorí kọ́lọ́run ṣe ọlọ́run ò ní dá ẹ lóhùn torí ẹni tó ń sọ sí yẹn ọlọ́run rínú ọkàn ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ ni. ẹni tí ọlọ́run nífẹ̀ẹ́ ni. Ṣẹ̀gẹ̀t. Now, ìkejì àdúrà tó lè jẹ́ kó bá tí ì tètè rí èsì tó o bá ń gba àdúrà ọlọ́run lè wo pé tó o béèrè fún ìyàkókò tí ìtò tó yẹ kó o ṣe tàbí kó o wò pé bó o ṣe béèrè yẹn o ò béèrè lọ́nà tó tọ́ ìkan nínú ẹ̀ ló máa ń ṣẹlẹ̀ tó fi dàbẹ́ ni pé bóyá tó bá ń gbàdúrà àdúrà yẹn lè tètè má yọjú but gba àdúrà kò sí tó burú mẹ́ àtẹ̀yìn tẹ́ ẹ gbàgbọ́ nínú màmá onítìrí àtẹ̀yìn tẹ́ ẹ gbàgbọ́ nínú bàbá akíntóyè ẹ lọ gba àdúrà tàbí olóyè sunday ọmọdé yẹn mọ ẹ gba àdúrà pé ọlọ́run o àdúrà tẹ́ ẹ máa gbà rèé o ẹ bẹ̀ ọlọ́run pé ọlọ́run jọ̀wọ́ kó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yorùbá nation kó jẹ́ kí àṣírí òkùnkùn kó tú tó bá ti jákè tó yè ni kọ́lọ́run kó yẹ̀yẹ́ ẹ̀ kúrò nínú yorùbá nation tó bá jẹ́ Sunday Ìgbòho ni kọ́lọ́run yẹ̀yẹ́ ẹ̀ kúrò nínú yorùbá nation tó bá jó ní tìrí kọ́lọ́run kó yẹ̀yẹ́ ẹ̀ kúrò nínú yorùbá nation àdúrà tó yẹ kẹ́ ẹ máa gbà báyìí báyìí báyìí nìyẹn kì í ṣe pé kẹ́ ẹ lọ jòkó síbì kan kẹ́ máa sọ pé kọ́lọ́run kó ṣèdájọ́ fún Akíntóyè àbí kẹ́ jòkó síbì kan ọlọ́run bá wa fojú onítìrí gbolẹ̀ àbí kẹ́ jòkó síbì kan ọlọ́run bá wa ṣe báyìí fún Ìgbòho rárá ọlọ́run ẹ má gbàrú ẹ̀ kì í ṣe bó ṣe yẹ kẹ́ ẹ gbà nìyẹn ẹ sọ fún ọlọ́run torí ẹ rínú ẹnikálukú ara lamọ àmọnú ẹ mọnú ẹnikẹ́ni ẹ̀mẹ́ni tó ṣe rere ẹ̀mẹ́ni tó ṣe ni ọlọ́run ní kẹ́ ẹ bá sọ̀rọ̀ òun la rínú róde olùmọ̀ràn ọkàn òun ní kẹ́ ẹ bẹ̀ wípé ọlọ́run o ọ̀rọ̀ yorùbá yóò ṣòkùnkùn sí wa bá wa tàn mọ́lẹ̀ sí fi ojú aṣebi hàn fojú ìka ènìyàn hàn àdúrà tẹ́ máa gbà sọ́lọ́run nìyẹn ọlọ́run wa mọ bó ṣe máa ṣe é tẹ́ ẹ̀ bá ti gbà bẹ́ẹ̀ o nífẹ̀ẹ́ yorùbá ọlọ́run olódùmarè gbọ́ tó o bá gba àdúrà ẹ bẹ́ẹ̀ o ò fẹ́ràn yorùbá irọ́ lásán ló ń pa ó wà lára àwọn tọ́lọ́ máa ń ṣe ìdájọ́ fún kò ní jù bẹ́ẹ̀ lọ jésù olúwa wa àmín kí tó máa lọ má gbàgbé ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá ó yà kọ̀ tiẹ̀ ní kánmọ́nkébé kánmọ́nkébé kánmọ́nkébé ìbùkún ni fún orílẹ̀-èdè yorùbá ó yà kọ́ ń sẹ̀yìn sẹ̀yìn sẹ̀yìn sẹ̀yìn ó yà ó yà ó yà ó yà ó yà ó yà ó yà ó yà ó yà ẹ mọ́jò pẹ́ mọ́jò pẹ́ mọ́jò pẹ́ mọ́jò pẹ́ ìbùkún fún orílẹ̀-èdè Yorùbá mi ò tí ì rí kankan o ok mo ti rí mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin good oya oya oya oya oya oya ní kan máa ń kébé kébé ìbùkún ni fún Yorùbá nation èmi èmi àgbà Yorùbá nation lójú ẹ̀mí mi mà àgbà àgbà Ọlọ́run dẹ̀ ti èmi o ikú kan ò ní mi ipa àrùn ò ní mi sọ lọ́jọ́ àdàbí tó bá yẹ pé mo fi inú méjì rìnrìn àjò Yorùbá nation tó bá ti jẹ́ ọ̀nà kan ni mo kọjú sí ni àdá mi ní kò sí tí ẹnikẹ́ni lè fi mi ṣe ìwọ́dún yorùbá nation yẹn láyọ̀ àti àlàáfíà àti ìṣèlú yorùbá nation má tara yín jẹ bábá lẹ́ẹ̀ ti wà bẹ́ẹ̀ bá mi kọ́ ìbùkún ní fún orílẹ̀-èdè yorùbá yẹn máa bá mi kọ́ lọ wọ́n bá sọ fún ẹ pé ó ti gbòmìnira bá bala ẹ̀rọ ló pa tá a bá gbòmìnira kò lè sí àṣìá orílẹ̀-èdè nàìjíríà lórí ilẹ̀ wa mọ́ wọ́n ní ká rìkílẹ̀mù ẹ lọ rìkílẹ̀mù wàá láǹdì sínú sẹ́ẹ̀lì wàá jẹrà síbẹ̀ lọ rìkílẹ̀mù èmi kọ èmi jọ ẹni tẹ́lẹ̀ tán ni ẹ lọ ẹ bá mi kọjọ ìbùkún ní fún orílẹ̀ Yorùbá kò pé twenty ni mo ní ìdí ó yá yá yá. bless you all mo sọ fún yín ọdún yìí èmi ò ráyè ẹjọ́ mi ò ráyè wa tí n bá ti mú àwọn tí mo fẹ́ mú wá nípele nípele nípele nípele nípele tí n bá ti mú wá ẹ ò ti mo bẹ̀rẹ̀ prógrámù mi fúlì nìyẹn mo ti ṣètò àwọn ètò tí mo fẹ́ ṣe mo ti ṣètò ẹ̀ sílẹ̀ gbogbo bí mo ṣe fẹ́ máa enlighten tí mo fẹ́ máa gbé àṣà àti ìṣe yorùbá lárugẹ tí mo fẹ́ máa ṣí àwọn èèyàn létí tí máa jáde more research gbogbo ẹ̀ mo ti ṣètò and i will go out and do it ọ̀rá yọ ẹjọ́ táàfin gba yorùbá nation ní nàdí tí wọ́n àgọ́dẹ̀ ìdílé ìta ìwọ tọ́lọ́run bá fi sí lọ́kàn tó nífẹ̀ẹ́ mi máa wo fídíò mi login kò tiẹ̀ bó o tiẹ̀ wò ó a máa gbọ́n tí mò ń sọ gbé e síbẹ̀ kó máa ṣiṣẹ́ tó ń ṣe lọ tọ́lọ́run bá fún ẹ ní orí ọ̀fẹ́ tó bá nífẹ̀ẹ́ mi tó o bá dẹ̀ nífẹ̀ẹ́ mi torí pé kò ṣe get out kò pọn dandan kó dúró sọ́dọ̀ mi wàhálà ò sílẹ̀ <laughs> so bó ṣe jẹ́ nìyẹn ó yàkọ̀ tìyẹ́ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá ẹgbàá mi ẹ̀ torí Ọlọ́run ọmọ Yorùbá ire o. Thank you.